ó sì القرآن ẹni náà ní Quran ọbẹ̀rẹ̀ فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك وجئنا بك على هؤلاء شهيدا النبي أبو سكر صلى الله عليه وسلم ìbáwò lọ́rọ̀ ṣe rí tó bá dídọ́ gbẹ̀ngà òkè àm nígbà tó lọ́n bá gbé ẹlẹ́rìí dìde tó máa jẹ́rìí lórí ìjọ kọ̀ọ̀kan táwa gbé wọn náà dìde wa Ànábì sallallahu alaihi wasallam láti wá jẹ́lẹ́rìí lórí gbogbo àwọn eléyìí bí dáadáa bí ti kú sẹ́kùn sallallahu alaihi wasallam. tọ́ báwo Ànábì sallallahu alaihi wasallam ló ṣe tẹ́tí gbọ́ Abdullahi bin Mas'ud báwo nìtẹ́ríbọ̀ ọkàn ló ṣe mú ọkàn Nabi sallallahu alaihi wasallam nígbà tí ń gbọ́ Al-Qur'ani látẹnu Abdullahi bin Mas'ud hatta zarafat aynahu títí tí ojú rẹ̀ fi ń dàmíje sallallahu alaihi wasallam. a kí wọ́n á ní tuntun kí ni tuntun ebó náà ni wọ́n sọ̀kalẹ̀ fún ebó lọ́ọ̀kà fún ata fi gbọ́ subhanallah eléyìí túmọ̀ sí pé ọkàn rẹ̀ kò lálàáfíà àsìkò tí wọ́n ń kí àlùkùránì tọ́kàrí omi àsìkò tí wọ́n ń kí àlùkùránì tí ọ̀ máa sunkún lẹ́kùn ọ̀bá tẹ̀ wá tó lójú wá tó abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ òtún ti dá òkè ẹkún ọ̀wá máa gbára rẹ lẹ́kún òsì tí wọ́n ti lè gbára rẹ lẹ́kún àtúkò ọmọ tó máa tó máa wí òun lójú ọba máa tó máa rọ subhanallah ìyá ọmọ pé ọ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́lẹ́yìí gbọ̀n kí wa wọ́n ti máa ń kí alukurani bọ̀ láti bẹ̀rẹ̀ Ramadan títí Ramadan náà tóbi dópin ẹnì kò ní sunkún lórí àwọn ayé alukurani tí wọ́n ń kà ilé ìtọ́lọ́ ní tó ń bá sọ kalẹ̀ lórí àpáta yóò wò wọ́múwọ́mú ni ẹnì kò ní sunkún kálukọ́ dájú gbáwó ni. àwọn ìgbà tí ìmáàmù wa ń ṣe kùnú Allahumma hdina fi man hadayt kálukọ́ ti kú dáwọ́ ẹ dáwọ́ kù. sẹ́yìn inú nípa ju àkùránì lọ ní àbíbáwò tó túmọ̀ sí pé ma tó ti bá ipá àwọn ààrẹ ń bẹ lọ́kàn a tó ti kété yẹn bá ń gbọ́ téèyàn bá máa mìíràn. anabi sọlọ náà sọlọ amagé alukurani ń dúró èyàn ìjà kọkọ àti máa ké ń jókòó ó di mélòó méjì àti máa ké lẹ́ni tó fẹ̀gbẹ́ lélẹ̀ ó di mélòó ó di mẹ́ta àti máa ké lẹ́ni tó lálù àlá ó di mélòó ó di mẹ́rin àti máa ké mélòó ó di márùn. àyè yẹn kúrò mọ́ àzọ̀jẹ̀lá. على جميع أحيانه أبي أحواله أحيانه من حديث قبوا من قبوا من قال القرآن من حديث علي ولا يمنعه من ذكر الله إلا الجنابة إن كان تنقضينا كان بيوسين رجل الله بجنابة دليل ابن القيم ولم يكن يمنعه من قراءته إلا الجنابة وسنتي ما قضينا كبوكي القرآن عن فكني àbí jánábà wọ́n máa ń ké ńdùrú wọ́n máa ń ké ńdùrú wọ́n máa ń ké láti tó fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n sì máa ń ké pẹ̀lú àlùwàlà wọ́n máa ń ké láì lálùwàlà. kíké yàtọ̀ sí gbígbá mú àbí òye wa kíké ọ yàtọ̀ sí gbígbá mú torí pé kíké rẹ̀ kò bùkátà káàdì mú ètò àti hasórí àmàkà tó bá àlálùwàlà lópin ìgbà tí o bá ti sí jánábà lára o eléyìí túmọ̀ sí pé ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ kọ́ kò gbọ́dọ̀ ké Al-Qur'an. tẹ́lẹ̀ bá yé wa á rí i pé Al-Qur'an ọ̀rọ̀ náà ni ìrọ̀rùn sì ń bẹ nínú kíkí ọ̀rọ̀ lọ dáadáa sì ń bẹ fẹ́ni tí máa ń kí ọ̀rọ̀ lọ. yàtọ̀ sí àwọn àdúrà kan sẹ́yìn pé wọ́n ti dàpọ̀ sún náà Nabi sallallahu alaihi wasallam wàrà tó kàmáàlì táwọn èèyàn ń kó ká tí wọ́n sọ pé tó bá fẹ́ ṣàdúrà yẹn àbíkọ́ lálùwàlà àtìlẹ́kẹ́ àlùkùránì láì ṣe kí ni láì lálùwàlà wọ́n sì ní tí wọ́n bá kinu mọ́tò mọ́tò ọ̀dánù tí wọ́n bá kinu bàálù bàálù ọjà ládùúgbò àgídí wa nù ládùúgbò àlùjọ̀nù sórí ìdílé nǹkan sọ̀rọ̀ àfúntì ọ̀dà o Al-Qur'an tó tó wa bí o tó wa. kó tó sọ ilé ìjẹbi náà dúró sí lónìí bí anabi ó ní abala tó yà sọ́tọ̀ tí máa ka òdiwọ̀n arú rẹ̀ nínú káwọn náà ó kéré jù la lọ torí ẹjẹ ajẹ́ kí dáadáa ọ̀pọ̀ nínú ọjọ́ ayé wa nínú àwọn dáadáa tó sì ga jù tá a lè fi pamọ́ sínú ọjọ́ ayé wa wọn náà ní bákan náà Ànábì ní kí ipa ti gbà kan náà dún ní rẹ̀ kéde lọ́ba àti ṣe ọba rọ̀ lọ́rùn ọwọ́ wọn bá tó bá rọ̀ lọ́rùn má fi lẹ̀. Ànábì wọ́n dá apáǹkì alukurani wọ́n dá jùlọ títí ká máa ké tòfintòfin nítorí pé kíké tòfintòfin nígbà tó rọ̀ wá lọ́rùn láti kọ́ orí ńlá bẹ́ẹ̀ fún wa tó jẹ́ kí ládàá wọn máa pé pérépéré kò sì ní jáde ní ti ń parọ́ mọ́lọ̀ torí pé alukurani tẹ rí yẹn tí ẹ bá lè fi ké lásán harafi wíwú harafi wàhálà ó sọ yẹn ní kèfèrí. anna Allaha bari'un min al-mushrikina wá wà rasuluhu ó sì wá nù Al-Qur'ani nù. sẹ́yìn bá wá wo minal mushrikina mushrikina majrurun bi min. sẹ́wọ́n sọ pé wà rasulihi wáwù wáwù làákù. ẹ wá sọ pé wáwù làákù nìyẹn wà alayhi àjẹ́ pé al-ma'tufu ala al-majruri majrurun kẹsẹ máa ti fi tì sára tó gba kẹsọrọ kẹsọrọ ló náà gbà ìyá sọ pé anáwó abẹ́rẹ́ ọ̀mìnà lùsùlùkì ìnáwọ̀rọ̀ sóòlẹ̀ kúkúrò nù ìyá ti kẹfẹ́rẹ́ nù ọwọ́ kẹsọrọ lásán wọ̀ sáà torí pé ǹjẹ́ yẹn sọ ni pé dájúdájú ṣèǹtọ́kọ́lọ́ pẹ̀lú àwọn ọ̀sẹ́bọ̀ ṣèǹtọ́kọ́lọ́ mọ́ pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi ọ̀rọ̀ òṣèré anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu wípé ọlọ́ àti ànábì rẹ̀ sallallahu alaihi wasallam kò ṣe tọ́ka wọn pẹ̀lú àwọn ọ̀tẹ̀bọ̀ tọ́lọ̀ ń sọnù. torí ẹ̀ ká gbìyànjú láti mọ̀ nípa àwọn òfin yìí. ká máa ké dáadáa ní kíké tó ṣe pé yóò mú ìtumọ̀ dání ká má máa ké ní dáńdáwì. kama máa mú lábala kọ̀ọ̀kan lẹ́yọ̀ kama ká jáde lẹ́yọ̀ kọ̀ọ̀kan lábala kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá ti fún gbogbo harafi kọ̀ọ̀kan níwọ̀ rẹ̀ ká fàákùn níbi tó jẹ ka fàákùn kama má ti fàákùn níbi tó jẹ ká fàákùn. ká máa jẹ síwájú ká tó kí alukur'an a'udhu billahi minash shaytanir rajim. òbúrú ká tẹ́tí gbọ́ ẹlòmíì náà ti kí alukur'an tọ́ka wa bá ti bẹ́ẹ̀ àwa ń kọ́ àwa burú ká tẹ́tí gbọ́ lẹ́nu ẹlòmíì. tẹ́lẹ̀ yìí ká sì máa gbìyànjú láti jẹ́ kí alukur'an dà ń lápá lára wa kájọ ọ̀la kódà ká má màtúmá rẹ̀ kájọ ọ̀la pa lára wa kò sì sí ipò tá a wà tá a lè gba alukur'an àyàfi tí jánàbà bá ń bẹ lára wa ẹni bá ń bẹ̀rẹ̀ kò sí. aleykum salaam. pẹ́sẹ̀ ọ̀ka ẹsẹ̀ kí ọmọ àká ọmọ adìrin dẹ́sẹ̀ kọ́ kara wọn kẹgbẹ́ ẹsẹ̀ kọ́ kara wọn tó ń torí pé gìgísẹ̀ ibi tí gìgísẹ̀ kálukú wà kọ̀dọ́gba pẹ̀lú ibi títẹ̀ lómi wà kọ̀dọ́gba pẹ̀lú ibi títẹ̀ lómi ẹsẹ̀ lómi kú ẹsẹ̀ lómi gùn nígbà tí fẹ́ ni kẹsẹ̀ wọ́n dọ́gba ibi tí nǹkan ọmọdéní rẹ wà ọkà tí ọmọ ìyá rẹ tó àlẹ́ gbẹ̀ẹ́ rẹ torí pé ibi tí gìgísẹ̀ lómi ta sí àárín ẹsẹ̀ tiẹ̀ ni nígbà tí ọmọdé ní bá ti kára wọn kẹ́ẹ̀sì dí àlàfo tí máa bẹ láàrin ẹsẹ̀ tẹ́tẹ́ òṣùwọ̀n. kéèyàn tó má ṣe bẹ́ẹ̀ mọ́. alimami ibn al-arabi rahimahullah wọ́n ti wáá kí bismillah ní ìbẹ̀rẹ̀ suratul fatiha tó bá jẹ́ pé àyà báyìí. tọ́jà pé sọ láti òní lálàáfíà láìwí àwọn olùmọ̀gbà ti ṣe àpá ẹnu nípa pé sáyà ni àbí sáyà ọ̀rọ̀ pé sáyà ni àbí sáyà yẹn ó tó láti sọ pé ẹni tó bá ké bá dàá nínú sọlá tí o sì bísímìlá ẹ̀ sí onísọlá torí pé tó bá jẹ́ wípé áyà kan nínú bá dàá ọba ti bí ìyapa ẹnu àwọn ní àyà ni àwọn kan ní kì í sa àyà láti mọ kọ́kàn náà ní ọ̀dọ̀ ọba àyà ṣùgbọ́n ìyapa tó ti wà ọba yìí lè fẹ́ni tó bá ké bá dà tó ṣe bísímìlá káfíńsọ̀ kó ní ọ̀sọ̀dà náà. wọ́n ní tẹ̀wákẹ́ àtúbà àtàn tí ìmáàmù á ń ṣàdúrà wọn á ní kẹ̀kẹ́ kúrò ọlọ́run mẹ́ta fáwọn òkú yín tẹ́ẹ̀kì abẹ́rẹ́ ní ké ọkọ ni pé ìjókòó máa ṣàdúrà yẹn lẹ́yìn sọ́lẹ́ àtọ́ta kò súnà nàbì sọ̀rọ̀ àdìwà àdìwà sẹ́lẹ̀ gbogbo ẹjẹ bá fẹ́ tọrọ nígbà tẹ́ ń ti sọ̀lá inú sọ̀lá tilẹ̀ ẹ ti máa tọrọ. bàtẹ́ forí kalẹ̀ ẹ máa tọrọ gbogbo tẹ́ ń fẹ́ lórí ayé àtàkùn yá. bàtẹ́ ń tàtà ayá kó tóbi bẹ́ẹ̀ sálámà ìbánu ìṣòwò àṣẹlẹ̀ ti sọ fún ẹ ìgbìmọ̀ tó bá parí àtà ayá tán sáàdì ọlọ́run níbi àwọn aburú nǹkan mẹ́rin. lẹ́yìn náà tẹ̀sán tó bá wù ọ́ tó wù ọ́ lóore yẹn kó gbogbo dáadáa tó máa ń fi láyà tó kéèyàn lẹ́yìn tó parí àtàyà débi pé ọlọ́run ẹ̀yin ní àwọn tó kún àdá mi jahannam omi àdá mi kọ́bùr omi fífi tó náà yà wọ́n mẹ́mẹ́ omi sẹ́rẹ̀ fífi tó lè fẹ́ ṣe tẹ́jà lẹ́yìn rẹ̀ tọrọ gbogbo tó máa ń fi lórí ayé àtàkìyà ayé ti tọrọ nù. tòṣùgbọ́n lẹ́yìn sọ̀rẹ́ kò sínú súnà ní sọ̀rọ̀fà àdìsọ́sà bí ká máa tọrọ bí kì í máa máa tàdúrà fáwọn èèyàn bẹ́ẹ̀ kò sínú súnà ní sọ̀rọ̀fà àdìsọ́sà ètò sẹ́kù lẹ́yìn sọ̀lá ẹ̀tẹ̀fìyẹ kásá pọ̀mọ́ bọ́lọ̀ kí wọ́n nàbí sọ̀lá àti nàbí máa ń ti lóríṣiríṣi kẹlẹ́ ìjẹ́bù ti ti jẹ́ mẹ́wọ̀ tó bá wá jẹ́ pé sẹ́ẹ̀rì kí kó lọ́ lọ́ àkú tàbí àyàtọ̀ kùrùsì kò tún sínú súnà nàbí sọ̀lá àti sẹ́lẹ̀ kí kó lọ́ lọ́ àlòkù máa jẹ àyàtọ̀ kùrùsì ló ń jẹ wọn rárá o ní kùrùsì méje méje rárá o eléyìí gbogbo ẹ̀mẹ́nu dáhùn yẹn dálẹ̀ ìyẹn ọ̀tẹ̀tẹ̀ máa kú èèyàn tuntun there is no new thing nínú kú. àwọn ìṣòro wà sílẹ̀ àti kí wọ́n ti bẹ́ẹ̀ kẹ́kẹ́ á ti gbogbo ẹ̀ dáná bí òde ẹ̀sìn ní léyìí kì í ṣẹ̀sìn. ẹ̀sìn bó ṣe wá ni wọ́n á máa ṣe kì í ṣe ṣe lérò kọ́yẹ́kọ́jẹ́. tó ìdí nì tóbi jẹ́ pé kò sí nínú làrá. ìṣèwọ́n náà ń sọ fún wa nínú al nípa àwọn bàbá àtìyá wa kó láti máa tọrọ fún wa wọ́n kò rọ́bẹ̀rẹ̀ kama rabbayani saghira kò sí ní kàfi kúrò aláwọ kàfi ìjà ló ń tẹ àbí òye wa ọlọ́run ti sọ fún wa nípa sísàdúrà fún àwọn olùgbàgbọ́ òdodo lápapọ̀ walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladhina amanu rabbana innaka ra'ufur rahim. sọ́wọ́n máa ń tọrọ bọ́ọ̀lù oríjì wa oríjì àwọn ọmọ ẹ̀yà wa tó ti síwájú wa pẹ̀lú gbàgbọ́ òdodo. tẹ́lá sọ pé òtútù ní agbọ̀ntọ̀ náà àbí òye wa tí wọ́n lọ ẹ̀mẹ́ àwọn ọlọ́run ní sìn kọ́ alẹ́ kọ́ yìí lèyìn tó kọ́ wa dáná bí kọ́ wa ẹ̀dá ju tó wa ní ìgbà tí màmú ka tiẹ̀ lọ́wọ́ tó bá jẹ́ pé ìmáàmù ń ṣe àdúrà ìbẹ̀rẹ̀ sọ̀lẹ́ à tí ẹ̀tọ́ á dé gùn ìwọ́ ṣe tó kúrú ìwọ́ ṣe àdúrà bẹ̀rẹ̀ sọ̀lẹ́ à èyí tó kúrú. ìwọ́ ṣe àdúrà ìbẹ̀rẹ̀ sọ̀lẹ́ à o lè bá a láǹfààní àti ké bá ti àti ẹ̀ kò sí tó burú nu kọ́kọ́kọ́ ké bá ti àti ẹ̀ kí ìmáàmù tó tí ọba tí ọba rọrùn fún ọba àmì rákà alákọ̀ọ́kọ́ wọ́n ti sùúrù bí máa mú tí ó fi parí kíkí gbogbo kí ojú ọba dé ó ti ké fàtíà ó ti ké súrà ànábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àti máa ń dákẹ́ kó tó rò kù. tòun nínú dídákẹ́ yìí wà ké fàtíà jẹ. ẹ ti mà ìgbà wọn sàbí sọ pé àsúrí kí làwọn máa ń ké tẹlẹ ìtumọ̀ sí pé ọ̀gbọ́dọ̀ ẹ̀sìpẹ́ǹtì pé iye àsìkò tí ìmáàmù fi ké tiẹ̀ náà ni ó fi ilẹ̀ fún ọ pé kò fi ká tiẹ̀.

ọ̀sàrí kàbájá àti ìwọ náà ti mọ̀ from experience ìmáàmù máa dúró pé máa dákẹ́ kó tó rò kó dákẹ́ kó tó from that experience ni wọ́n fi láǹfààní àti ṣe kí ni lọ́ọ̀fi láǹfààní àti gé pàtì àjẹ́ náà. nítorí pé ẹ̀kọ́ yìí gan wá bẹ́ẹ̀ ìjọsìn kan náà ìlọ́fàlàyé fi gbà nínú mẹ́sìd tó lẹ́yìn máa ń kọ́ Arabic nínú mẹ́sìd ẹ̀ gbọ́dọ̀ fi fi yín dí àwọn irú ọlọ́dún bẹ́ẹ̀ ti sọ láti lọ́wọ́ ẹ máa sọ pé kọ̀ọ̀rọ̀ bẹ̀sẹ̀ ibà amúra ẹ̀ dáhùn ní kọ̀ọ̀rọ̀ bẹ̀sẹ̀ ibà amúra kó ní ìmáàmù tí wọ́n ti fẹ́ mọ́ tí wọ́n tó eléyìí jẹba àwọn ẹ wá ní ẹ tó bá bá inú mẹsì tí ẹ̀yin náà tó bá wọn ṣe sọlá rárá ẹni bá wọn ṣe sọlá lọ asùlàn lè pọ̀ mọ́ ni wọn àbí tẹ bá fẹ́ ṣe sàrà fẹ́ nìkan wọ́n ti sàrà fún jàmá sàrà fẹ́ nìkan tọ́jà wà kó lè ba àlàǹfààní àti ṣe ní jàmá àmọ́ kí ló jẹ́ ọpẹ́ èèyàn pẹ́ ẹ̀dùn ṣe sàrà fún pé kí ni kó sàrà tọ́ pẹ́ yẹn àgbà tó sàlàyé náà. Alaikum salaam. Gbogbo àlà kò tún àlà. Téyàwó rẹ̀ tún lè ti rí lẹ́mẹ̀ kò tún àlà. Kò tún àlà kò Ẹni tẹ́ ń ha Kùrán tí kọ̀rọ̀ lọ́rùn láti tún máa kà á ń ha lẹ́ẹ̀kan náà ni kọ́ máa ha ṣùgbọ́n kò tó o kò tó torí pé ń tọ̀ ń ha yẹn tọ̀ bá máa kà látàkùnkà lọ́dàdú pọ̀ nǹkan ha jọ fún gbàgbé ni torí ló ti jẹ́ pé tó bá tilẹ̀ ha lọ́sàn-án kó fi tó kìyàmù lẹ́yìn lóru òní yé ṣe bẹ́ẹ̀ títí táwọn kùránì yóò fi gbóró rẹ̀ mọ́tò máa ń ha jọ lọ́sọ̀ bá fẹ́ lù lọ́ba rí bọ́sà tẹ̀sẹ̀ bá ti há lónìí ó fi tẹ̀kì àwọn lẹ́yìn tànà wà fi tiraka bí mélòó tóní wà fi tiraka bí mélòó títí tó fi máa pọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ làlùkùránì ti lè dúró lórí náà kálí. Thank gbogbo sọlá gbogbo sọlá ẹnjú tó a bá fẹ́ mú sọlá tó aláìní sọlá a gbọ́dọ̀ jẹ́ pé ọ̀rọ̀ yà ọ̀rọ̀ yà wọn àmọ́ tó bá yẹ kó a fẹ́ ṣe al-jam'u bayna as-salatayn ìgbàjẹ́ kó sọlá tó dúró àti àṣù àwọn lórí ìrìn àjò àbí al-maghrib wal-isha abẹ́ apá méjèèjì pọ̀ abẹ́ apá méjèèjì pọ̀ kó síbi àti ilé pápọ̀ àfi pé nǹkan kan yà wọ́n tẹ́lá sì kọ́ ọmọ ó ti yà wọ́n tẹ́lẹ̀ ìjà lóṣù jẹ́ torí kẹ́sì kó bá ṣe àṣìlámù àlékún náà lẹ́sùn yìí wà lọ́wọ́ àlùkò àpékè mu tẹ́lá sì kọ́ ọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́sí ẹ̀ ti yà wọ́n náà. olùbéèrè tó fi àti ètò kí lẹ́yìn bá ti ti di ẹ̀rọ á sì lọ́wọ́ ẹgbẹ́ tó ti tí o fi pé wọ́n ò lákòókò rẹ̀. because ẹni tó máa ń béèrè irú béèrè yọ ṣàlàyé ara rẹ̀ pẹ̀lẹ́nu àwọn òsì fún kábẹ́ẹ̀sì jẹ́ òsè tó wò lákòókò rẹ̀ ọba pé wọ́n ń sàásìrì ọwọ́ méjèèjì ọ̀dà níyàn pẹ̀lú wọn òfìsè tó wò lẹ́yìn máa àwọn lẹ́tọ́ màkàkúmá àwọn tó wá ń ṣe sẹ́kọ̀ǹdẹ̀máà òtún á tò lẹ́yìn wọn òtún fi kí asúrì gbogbo ẹ̀ jama jama wàrà ìwọ òtún sọ láti lákòókò rẹ̀ kí ló fà á ọgbọ́dọ̀ sàlàyé ẹnu ẹnu náà. rárá o àmọ́ ńlọ dáa jù kò ńlọ dáa jù náà. rárá tàhán àti pé mínímọ̀ tó tó kéré jù bẹ́ẹ̀ ni tó dáa ni pé tó kéré sí mẹ́ta gbogbo alukur'an káma ké lọ́jọ́ tó kéré sí mẹ́ta tó lẹ́sìn máa ń ṣe bẹ́ẹ̀ yóò dínà pé kó ní àgbọ̀ yìí kankan pa alukur'an. Àjàbòsè torí ẹ̀ ló ń ṣe pé èyí tá a sọ nǹkan àwọn atúwájú kan ní dúró kan yóò kí alukur'an àwọn olùmọ̀ púpọ̀ sọ pé àkùrẹ́ ilé nǹkan làná lè kọ́ wa. Nà àlè. Wáyé pé ìlú ìlú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí so tó bá já sí pé àwọn ṣé ìmọ̀ọ́mù tó bá wọ́n ti dé báyìí lákà kejì tí wọ́n mi ẹlẹ́tọ̀ọ́ dábọ̀ wọn pé. àkọ́kọ́ kò tiẹ̀ lágbára rẹ̀ gbogbo eléyìí àti jù lásán táyà ẹnu àlà ọlọ́ọ̀gbà fún wọn ti jàmá àfi tẹ mọ́sídìí tẹ mọ́sídìí tọ́lọ́ àfi tẹ. olùkóyè wa ọ̀kan sọ fún àwọn kan lù kan ó ní tẹ́bàbìlẹ̀ forí kalẹ̀ rákà alákọ̀ọ́kọ́ àkìyàmọ̀lẹ́dùgbò irọ́ lásán tó mọ́tíláṣí tọ́lọ̀ wọ ọ̀gbà jàmá kejì mẹ́sìlì jẹ ọ̀tara rẹ jẹ náà. lópin ìgbà tí jàmá kejì náà bá jẹ́ jàmá fìtínà o ẹ̀gbẹ́ jàmá fìtínà wà sẹ́gbà wọn ti wọn wọn ò fẹ́ ti sọ láti lẹ́yìn ìmáàmù yẹn má ọ̀fẹ́ ti sọ láti lẹ́yìn rẹ̀ má wọ́n máa retí kí tó ti sálámà. Àwọn àti sálámà kọ̀ wọ́n lọ́wọ́ wọn kó wọ́n kó àti fura always wọn náà lọ sùn lè máa ń fa àwọn kejì o ok láti ọkẹ jẹ máa fìdí náà nà. Wọ́n sádi ọlọ́run níbi aburú àṣepọ̀n. Àwọn òṣèlú láì ló fi bẹ̀rẹ̀. Òní ṣe bísí mi là àwọn ìbéèrè bèèrè pé ẹjọ́ fún un gbọ́ pé wọ́n ní pé wọ́n ti gbé wọ́n gbé gègé sókè pé wọn ò ní kọ ẹ̀tẹ̀ àwọn èèyàn mẹ́ta èsì kan kàn gbé sókè fún wọn lásán pé wọn ò ní kọ ẹ̀tẹ̀ wọn àwọn náà lọ́mọdé kékeré títí tó fi bàlágà tòótọ́ bá ti bàlágà. wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹsẹ̀ rẹ̀ lẹ̀. gègé yẹn wọ́n gbé sókè tí wọ́n ní pọ̀ àìdá rẹ̀ wọ́n mọ̀ pọ̀ dáadáa rẹ̀. torí pé arábìnrin kan ní ìgbà tí dé àyè kan láàrin àti nígbà tí ya hajj tẹ́tà wá gbélé ìsìn hajj tó sì lè anabi ni bẹ́ẹ̀ ni lahul hajj walakil ajr yóò ní hajj wọn náà ti gbalada pé ìwọ ló gbèsè hajj yóò ní hajj ó túmọ̀ sí pé ó gbalada yìí ó túmọ̀ sí pé ọmọdé kékeré tá a bá mú sẹ̀sìn kó tó di kọ́ gbalada yóò máa gbalada yìí kí ti bàbá rẹ̀ yóò gbalada bí ìyá rẹ̀ tẹ̀ máa sọ yóò gbalada yìí àmọ́ wọ́n tó yí lọ sí ìdíkó sẹ̀sìn wọn náà ní ládàá jẹ tí ò díjẹ lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní pẹ̀sẹ̀ rẹ̀ lẹ̀ ẹlẹ́kejì náà ni wèrè wọn ò ní kọ ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ wọn ò ní kọ ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ kò sì súnmọ́ kí wèrè ó ṣe dáadáa tẹ́lẹ̀ náà torí pé kò ní làákàyè ìṣẹ́jọ́ ọ̀gá ìdè lọ sí ìdìbò ti rere náà ń gbà kálukú ọmọ ta yàtọ̀ sọmọdé kékeré bákan náà ẹni tó ń sùn ẹni tó ń sùn òun ní pọ̀ ẹsẹ̀ rẹ̀ lẹ̀ fún títí tí òbí jì. ìyẹn pé yẹn lè sùn wọ́n máa sọ nígbà tí ń sí ràrá lójú oorun pé òun ti di kèfèrí o òun ní fi bí. àbíkọ́ máa fún ànábì lójú oorun òun ní fi bí. mo bá á ah, ọ̀rọ̀ báyìí báyìí máa jáde lẹ́nu àwọn tẹ̀lé ìdá orí tẹ̀yẹ mẹ́ta yìí náà àríkùsùn. ọgbà tí nàzọ láti rákà yẹn ti bàjẹ́ wọ́n tún rákà yẹn mọ́ wa. kò sí wàhálà wọn dìde wọn àti wọn dìde tẹ̀wọ́n báwọn lè takú tí wọ́n jókòó wípé sọ̀rọ̀ àti ti pé òun ló sì máa ń tọ́sẹ̀lẹ̀ tó wọ́n wá múra kà yẹn wá má tó bá mú wá tó bá sàtáyà tó bá sálámà tó tó àforí kalẹ̀ lẹ́yìn tí sálámà má tó bá wá sálámà tó ti fírì yóò àgbẹ̀tọ̀ kálukú kó múra ká kọ̀ọ̀kan wá o tẹ́ ẹ bá kúlẹ̀ láti ti bẹ́ẹ̀ nísọ̀ láti ilé yìí o torí pé rákà kanú àwọn rákà á ti dà sí ààrẹ sí gẹ́ẹ́ lójúlùsáwò sì lè gẹ́ẹ́ bàdà àríkù sọ. rárá o jama kò kí náà àríkù sọ. gbogbo ẹ̀rọ̀ka mẹ́rin tí wọ́n ti sọ̀lá tó tó ẹnì kan á tó wájú wọn máa ti máa ń fọ́ wa kó tó wọn á ti fa tó wọn á lọ tó sẹ́yìn pé kí ni náà. àwọn ìgbà máa ń gbọ́ pé ẹ̀yìn kan nínú ọ̀ọ́ ta máa ń ta ọjà fún un.

ẹsẹ̀ wọn kí láwùjọ yorùbá kò sẹ́ni tó lówó dọ́lọ́ báwo la la àìsí mọ́ ọdún tẹ́lẹ̀ náà bá lówó àgẹ́gẹ́ ni jọ wọn fi sá àjàjà kó wọn kíákíá ìyọdún hm? tó dá fún un ta ló dá wọn lè pe ìyá àgbàdo dákì ẹgbẹ́ jẹ́ ní ọgbọ́n sóró ìrọ́lá tó ń torí délé má tẹ̀ náà wáyé bọ́ọ̀dù. gbàtí èso lọ jáde sọ pé ẹjọ́ yẹ yín o oògùn owó ló ń ṣe o ẹni tó bá ara rẹ̀ kàbá ọ̀hún àní ní kọlọ mẹlẹrì wa kọlọkọ yé wa èèyàn mélòó lẹsọ àrí sọ bẹ́ẹ̀ nà tẹbọdọ Ọlọ́run ìjọ parí kí ọjọ́ rárá o àmọ́ ibo ni wọn náà ti ń ibo ni wọn náà ti ń lò tán táwọn sọ na àwọn fẹ́ gbọ́ ọ̀daràn tó àwọn náà lẹ́tọ̀ọ́ wọn kẹ́bí ti dẹ́kítà náà wá gbé fífi kàti gbé táwọn sọ fún fẹ́ gbọ́ sẹ́yẹ wa wọ́n ní tọ́lọ́ fẹ́ gbọ́ àlùkùránì ó gbé tètè rẹ̀ tó bá gbé tètè rẹ̀ kílẹ̀ ń gbọ́ ẹ̀gbọ́n gbọ́. kálukó ti gbé ẹnu lọ kọlọpọ yé wa ẹ torí ẹ ló ti dé pé ní ìsìn ládùúgbò yín ẹgbẹ́ àwọn kẹfẹẹrí lọ́pọ̀ mbẹ tọba tí wàá dà ṣùgbà ẹ wàá gbé kẹsẹ tàkùránì ẹ wàá yin tó pin ẹ yin pin ariwo yọ wàá sọ ẹ wàá lọ wọ àwọn ẹ̀rọ amóhùngbẹmù ẹgbẹ́ sórí kùmẹrẹ ẹrin àdúgbò ìgbẹ kólúmọtú gbẹ̀gbẹ́ yìí lè kún ẹ ẹ ẹ bínú kú. ó ṣe dáadáa o ó ṣe dáadáa lábẹ́ òfin ọlọ́run torí pé ètò ìṣẹ̀wọ̀n àkọ́kọ́ ó kó nira bá mùsùlùmí ó tún kó nira bẹ́ẹ̀ tí ìṣẹ̀ mùsùlùmí. torí pé ọ̀n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ọlọ́run láti dí àwọn èèyàn lọ́wọ́ oorun wọn kò sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ọlọ́run láti tú láti àwọn èèyàn má sọ̀rọ̀ mọ́. mo rò pé yé wa tó bá kúránì nítorí wọn máa ń kà táwọn èèyàn máa sọ̀rọ̀ tó bá wá jẹ́ pé wọ́n ń kà àwọn èèyàn sì ń sọ̀rọ̀ tí wọ́n lọ ta ní ògbóni fa ìwọ ni o ìwọ ni kódà kíṣẹ́sì ìdánilẹ́kọ̀ọ́ o oge sí lẹ́yìn ìgbà tí ẹ ti kọ́kọ́ pe àsọ̀lẹ̀ tẹ̀sí pèpè fún àsọ̀lẹ̀ torí pé n tó ń ṣe yẹn bí ìgbà tó ń sọ pé as-salatu khayrun minan nawm as-salatu khayrun minan nawm tó jẹ́ ti bídí àná wọ́n ń pè ní at-tadwibul bid'i kíkẹ́ tí o gbèsè o ọyọ àwọn èèyàn lẹ́nu ó sì fi sọ wọn ẹ mẹ́ta fara o ẹ mẹ́ta fara o ẹ mẹ́ta fara àbí kọ́ ni sẹ̀kútà àwọn ti gbọ́ sí ah, aṣọ àwọn ti fẹ́ tó ah, kásẹ̀tì ló dé mọ̀ bídí àná. bẹ́ẹ̀ náà làwọn tó gbé gbòǹgbò lọ́wọ́ tọ́ ìyá alátaayọ onírú ẹni ló àsìkò tó láti ti tó olùdásùnú sàárè olórun táyé yẹrẹ ní òfìdíà. wa sẹba ti pèpè fún sọlá tó ti tó torí pé ẹni tí ó wà ó wà. bẹ́ẹ̀ sì gbé kíkẹ́ tí ò èèyàn ti láǹfààní kí lọ́ọ̀bà tí èèyàn fi láǹfààní. pọ̀pọ̀ ọ̀ràn náà láti sọ yẹn náà láti sọ yẹn àní mò ń ké mo lọ wà láti ìgbò tí wọ́n tán fi lọ́rùn abẹ́rẹ́ ní nǹkan náà. Aleykum salaam àdùsọ̀ gbàtọ́ bá kí o jẹ́jẹ́ lókè bá dé àdùsúra àmọ́ gbọ́ bá kí o sókè bá dé ànìkan lọ́ka mẹ́ẹ̀ نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله